وكل ضلالة في النار adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba ọba tí ó ṣe àkójọ wa tèmi ní rọrùn ọba náà ni adáwọ̀pẹ́ fún èyí tó ní nígbà tí àwa rò tí a fẹ́ jòkó a rò lérò tiwa ni ṣùgbọ́n mọ̀ ṣe àtọ̀lọ́run ó máa ń jẹ́ kí nǹkan ṣe é ṣe. ọwọ́ náà ni ìyẹn wà yẹn ní àgbọ̀nrán ní ìfọ̀fà pé ní wọn máa ń tàṣà ọ̀hún ìlera ní dáǹkà kẹfẹ́ ẹlẹ́rìí ṣùgbọ́n kó fi ṣe ọwọ́ náà wà lábẹ́ àyẹ̀ṣe atú ìyẹn pé ní ìfún ọgbọ́n ló fi ń darí gbogbo ọ̀rọ̀ òun ló bá wa fi ti dùn sí náà àwọn ọmọ àwọn ọmọ tààlà òun tí àbá máa dúró wò ní àkálẹ̀ òun jẹ́ kí ó bá tó ìwọ̀n lórí. atọ́rọ̀ kí a sì jẹ́ fún àníbà Muhammad sallallahu alaihi wasallam ẹni tí ọlọ́run fi ṣe ìgbẹ̀yìn àwọn òjíṣẹ́ láti wá tó kò fún ìwọ̀n náà. 願いしま eléyìí ìmọ̀lọ́run lọ́kàn ọ̀rọ̀ tá a máa ń sọ látọ̀kọ́ sọ yìí. ẹnu mi lè wọ wípé ní ọ̀rọ̀ ìmọ̀lọ́run lọ́kàn lẹ sọ láàyè yìí ẹ̀fúndébò mi ẹ̀fún lọ sọ bẹ́ẹ̀ ni wípé ní ìmọ̀lọ́run lọ́kàn òun yẹ kí àrí ayé wa lò ọ̀pọ̀lọpọ̀ yẹn láàyè lẹ́nìí látara àìgbọ́ àgbọ́yé ẹ̀sìn wọn tó. wọ́n lè kọ́ bí fún sí ti àtúnyẹ̀ ìdìbò yìí. ẹ̀rọ mẹ́rin pé ní àsìkò ìdìbò ló sún wẹ̀. bóyá làwọn mùsùlùmí ló ṣe yẹyọ ọ̀kan níbẹ̀. ìfáwọn ẹni kó bá àwọn ọ̀tún jẹ wọn lógún un. ẹ má jẹ́ ìyá ilẹ̀ ilẹ̀ ẹ̀rẹ̀ ń tó ní ògbòǹgbò tiwa náà. tí wọ́n ti ń bá wọn ọ̀tún lásìkò tàwa yìí. ọ̀rọ̀ tàbí ìjẹ́jẹ́ agbóyin bóyá àwọn mùsùlùmí náà kó láti rọ́wọ́ mú táàmì yẹn lókè àwọn rò pé ọ̀rọ̀ bó láti lẹ́yìn lókè bó láti ní gbápá ní gbápá níbo ó jọ̀rọ̀ tàbí ìlú bẹ́ẹ̀ ni kò sí ọ̀rọ̀ kan tó tóbi nínú ẹ̀sìn wáyé tó ń lò wọn lọ́kàn. hakíkọ́ ti tàwọn sí hakíkọ́ ti tàwọn sí kí ni pàápàá àwọn ọlọ́run lọ́kàn àkọ́kọ́ ní máa tàwọn pé èdè lágbára ni tí a bá wù sí pẹ̀lú ọ̀rọ̀ yìí ti wá àwọn eléyìí ń sọ fún wa kó wá látara gbólóhùn tàbí sí wá ṣáàdà ìwà ṣílù tàwọn ṣe é dànù yẹn tó jà á lẹ̀ wá ṣe dànù kéèyàn ṣe nǹkan lẹ́nu ọ̀kan tuntun gbogbo alẹ́ làámọ̀ nínú ìṣirò táwọn kọ́kọ́ wá ṣe ẹ̀yìn ọ̀kan kéèyàn ṣe nǹkan lẹ́yọ ọ̀kan tuntun ṣùgbọ́n kí náà wọ́n fẹ́ sọ kí náà fẹ́ ṣe lẹ́yọ ọ̀kan tá a tó ní ẹ̀jẹ̀ tó òun náà ni ọlọ́run bàtà àwọn ìjọ tuntun. lẹ́yìn náà tá a bá mọ pàápàá ìmọ̀lọ́run lẹ́yọ ọ̀kan yìí kí ni orípa rẹ̀ lórílẹ̀ lọ́dọ̀ ọlọ́dọ̀ ọ̀dọ̀ wa ni àti ní àwùjọ wa torí pé ọlọ́run subhanahu wa ta'ala kò ní í ṣe nǹkan kan lórí òfin fún wa nínú ẹ̀sìn yìí àyàfi fún ìsàmì ara wa ó rè sí wa ní kò rè sí wa ìṣesí mùsùlùmí gan ni kò gbọdọ̀ máa retí mo fẹ́ máa ń fà ní nǹkan ìsìn tó ṣe torí pé ọlọ́run subhanahu wa ta'ala tó ní ká ṣe ó ti mọ̀ bá ń fà ní wọn bẹ̀ fún wa. àtàwọn sí ìmọ̀ ọlọ́run lẹ́yìn ọ̀fẹ́ tuntun ìtumọ̀ rẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ à ní ṣókí láì ní ìfàkùn òun ní tàwọn ìṣòro lọ́ọ́sí ìwé ìgbàlá. yẹ pé ìmọ̀ náà lè yọ ọ̀kan ṣoṣo nínú ìjọsìn. afúnlẹ̀ sábùkù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ibi ìkẹ̀kẹ́ náà ló mọ̀ já sí. àwọn ìgbésẹ̀ ọ̀ṣun lè máa rí fi àfààní ní. Nígbà ní gbogbo iṣẹ́ tó lò ń ṣe bí ọ̀gbìn ní fífafẹ́fẹ́ ní yíyẹ ní pípa ní sísọmidolọ́rọ̀ sísọmidaláyè ní nílálàáfíà ìlálàáfíà ẹni gbogbo iṣẹ́ yìí ń ṣe ọlọ́run ní ẹ̀fà tó nìkan ló ń ṣe. Ọ̀pọ̀ ṣẹ́yìn láyé. sí àfọ̀hánì yìí wọ́n ti káàkiri gbogbo òròyìn tó lòun bá ti ròyìn ara rẹ̀ kájà tó àtàwọn ní tó ara rẹ̀ ṣùgbọ́n tí tẹ́lẹ̀ yóò padà wá padà sí nígbà tó gbà pé ọlọ́run ọba sálọ àlá òun onye ní ń fúnni lálàáfíà òun ló ń jẹ́kó ẹni. ó ti gbà ọba ni ọba aláàánú ọba ni jẹ́gbọ́n tó bá gba ilé ìwé kù kẹ̀kẹ́ òun náà ni pé tààfin ìjọba ní ìbílẹ̀ ìbára àwọn àwọn ẹ̀sìn ìjọ òkú nìkan. ọba tó méjèèjì tá gbogbo ìjọsìn ẹ̀rọ nìkan lọ gbọ́dọ̀ ṣe fún tàkọ́kọ́ yóò sí ìṣẹ́ láǹfààní. ayélujára tí a padà wá fi olóró wa sọ náà ní pé tawhid wa ìfọwọ́dùnmá ìtàhálà ìrìn ìtàhálà ìyẹn pé ní ìsọmúwọ̀ ọba ní àṣọ lórí ìjọsìn tí a bá wọn ṣe. ọ̀rọ̀ mọ́rọ̀ lọ́kàn yìí ó ní tọ́lọ̀ ń torí ẹ̀dẹ́ ní àti ẹ̀sùn ilẹ̀ tí ẹ̀ bá wáyé tí ò bá sí eléyìí nínú ìgbésí ayé ẹ̀ kò ráyé wá kó yà kó nílé kó lọ́kọ̀ kó wà ní kùnlá ipò bá a sì mọ̀ pé tóbi jù nínú àyè àwa náà mọ̀ tó wà mẹ́. tí ò bá mú lọ́run lẹ́yìn ọ̀kan kò wá mú wa tó pé ní tí ọlọ́run ọ̀sán náà wà kàá lá tó sọ fún àná ìbára mọ̀ tó sọ fún àná ìbára alùpàá ọlọ́run àmọ́ ọ̀làkù ìdẹ́nu wà nípa ìlà àlè àbúrò rẹ̀. ayé ìlà àlè ìwà ìlú rẹ̀ gẹ́gẹ́ bí bọ́n abbas àtàwọn mímu afárá àbúrò tó. ìyẹn pé ní ọlọ́run yìí wò déédéé dá àwọn àlùjẹ̀nu àtàwọn èèyàn sórílẹ̀ dúpẹ́ tó wá mú mi lóye ọ̀tọ́ gbogbo káwọn ṣe ní láṣọ lórí ìjọsìn táwọn bá máa ṣe. ọlọ́ni máa ń yí omi sí i wọ́n tó ń ṣiṣẹ́ ṣiṣẹ́ tó ń mọ́nà lọ́kàn owó ètò òun wá tó láti àtàbà ló látò sí náà ọlọ́run ní kọ ọlọ́run rí lọ́wọ́ ara rẹ ni. wọ́n máa ń rí ìdúrà yìí sí inú bá ti látò wá sí náà ìkẹ̀kẹ́ náà mo retí kó o wá ṣe mí lọ́ba àṣù níbi ìgbésẹ̀. eléyìí ni tọ́lọ́run torí ẹ̀dá wa sáyé táwa mọ́lọ́run lọ́kàn. ìyẹn ló fà gbogbo ìbádùn tẹ́ ń wò ìbádùn láyé. gbogbo owó wa lọ tó bọ̀ tí ya wọ́n jẹ wọ́n mu ọ̀yà kùnú wọ́n gbádùn wọ́n jẹ wọ́n mu káwọn ẹ̀ka olùyà àná àrùn bí ìgbà pẹ̀lú tó ń gbádùn pẹ̀lú pé tábà ti yọ ìwọ́n náà lọ́sàn kúrò nínú ìgbésí ayé yẹn ìgbésí ayé yẹn kúrò kù ọlọ́run àná wọ́n fún ọ̀nà tọ́ba lọ tọ́ba bọ̀ nínú ní náà tàbí. yẹ́pẹ́ gbogbo gbádùn wọn tó rí láyé yẹn kò kẹ̀kẹ́ wọn ju ọlọ́run tó ń dé pápó ìfowópamọ́ torí ẹ̀dá wọn sílé ayé wọn ò múṣẹ́. yẹn lọ́wọ́ bí sọ fún àníbà Muhammad sallallahu alaihi wa sallam pé kó sàlàyé tá a wáyé wá ṣe yìí náà láti gbọdọ̀ bẹ́ sí lórí ọ̀rọ̀ ní kúrò ìyá níbi sọ fún ọ pé inna salati pé ìmúrù mi tí mo kí wọn ló àti gbogbo iṣẹ́ ìjọsìn mi pàápàá jùlọ yìí tí mo fara ti fowó ṣe wọn máa fi àyà kó dà gbogbo gbèsè àti bí ní ṣe kú ìlà àbíọ́ bùrọ̀ àlẹ́ ní ẹnìkan náà mo gbọ́dọ̀ ṣe fún mo gbọ́dọ̀ wọ fún. oní mo gbọ́dọ̀ fi gbọ́dọ̀ ló bá tó láṣẹ yìí kalẹ̀ àwọn ò gbọ́dọ̀ ló fún nǹkan ní ìfìdí nǹkan níbi àtọ̀tọ̀lọ́ wọ́n ní báyìí ká òwe ilé ìní tọ́lọ̀ ń pa mí láṣẹ. ibi láti rí pé ní ìmọ̀ náà ń lé ọkàn tó sórí. ìgbà wáyé wá ń ṣe. èèyàn tó sì lè jẹ ní kò sí lè jẹ ní ìjẹ lọ́dọ̀ ọlọ́run tí ò bá múlò lọ́ba aṣọ. ìyẹn lọ́dún ní sọlá ìdùnnú pé ní. ọlọ́run onílé àti mọ̀ àlùmọ́ṣírí east ló ń dájú kọ sí lọ́hùn ni wàlúmọ́gírib àbí west tó jẹ́ ibùwọ̀ oòrùn. ọba sẹ́yìn àti lèmẹ́lẹ́nyẹrẹ wàlákin nàìjíríà roman àmàlà bùnà ṣùgbọ́n ní táwọn ẹlẹ́nyẹrẹ ni tó sọ ọlọ́run bá bọ́ bá àbùsí ń jọ́ sí fún. ṣé òun mú ogún pẹ̀lú ẹ̀? ọlọ́dún àkàwọn nǹkan míì tó jẹ jáde látara ìmúlò lẹ́kan wọ́n mẹ́la ayíkà sí ẹni tó bá mẹ́la ayíkà gbọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní àtìkà mi tọ́nu wà sánú àkàwọn tó lọ́wọ́ kọ́. yẹn tó o sì lè jẹ ní láì mọ ọlọ́run lẹ́yìn ọ̀kan ọlọ́run náà níyẹn. ọlọ́run tó láyè kò ní pé ní ọmọ yìí ṣe ìkẹ̀kẹ̀ láà gbogbo ẹnikẹ́ni tó bá ń ṣe fọwọ́ sọ́nà tí ò mọ́nà lẹ́yìn ọ̀kan tuntun. Fàkà Ánàmà Kárò Mínà Sàmà tẹ́yìn láwọn òní kòtòkà ló wà tẹ́lẹ̀ ìjọ tó bá ti ṣe fọ sọ́nà tí ò mọ́nà lẹ́yìn ọ̀kan ti jábọ́ látòkè. Kò jẹ́ kẹ̀kẹ́ wájú ọlọ́run bá lọ. Fàkà sọ́ọ̀bù kò pé ọlọ́run ní tẹ́tí ẹ̀dá

nítorí kálíbà àwọn agbádá yìí ọ̀rọ̀ yìí yékéyéké lọ́lọ́wọ́ sáánù wàtàlá ló fi máa ń mú òun ṣe rẹ̀ láti wá sáré yìí ní ìfún wa. bẹ̀rẹ̀ láti ṣe àdúgbò wa náà àlẹ́ ìsọ̀lá tó ní àwọn olùgbòsàn. láti wá sáré ìlú ọlọ́run lẹ́yọ̀ ọ̀kẹ́ tuntun fún wa. tó fi wá parí torí àdúrà Muhammad sallallahu alaihi wa sallam torí ákèrè àǹdíyà káàsì gbọdọ̀ níyè méjì bá níbi nìgbẹ̀yìn àwọn ànábì. yàtọ̀ sí báwọn nǹkan sọ lẹ́nu pé ànábì ní ìsinmi wá lẹ́yìn ẹ̀. títí gbogbo wa sàlàyé rẹ̀ ìyẹn lọ́wọ́ wọn sánú ọ̀tà aláfi ń sọ fún wa. ìpè ní làkọ̀dùbà á sì fi kúlì ó mọ̀ gbogbo ọjọ́ kọ̀ọ̀kan láti gbóbi iṣẹ́ ìṣe nínú wọn ìjọ kọ̀ọ̀kan tó wá báyé lọ́wọ́ gbóbi iṣẹ́ ìṣe kí ni gbóbi iṣẹ́ ìwà ṣàlàyé fún wọn àní egbòdò ńgbọ́ ha ọ̀ṣẹ́ ní gbòdò ọ̀gbọ̀n. ìpè ń fáwọn èèyàn pé ní ọlọ́run nìkan ni ẹ láti níbi ìjọsìn ní o wàṣẹ́ ní gbòdò ọ̀gbọ̀n. nǹkan míì èèyàn ọlọ́run gbogbo òjíṣẹ́ pátá ló tẹ̀lé ọlọ́run tó láàyè lòún ṣe yíwọ̀n náà àlùfáàlẹ́ mi nǹkan òmìnir kàmì ọ̀rọ̀ sórí mi ọlọ́run tó bá lẹ́yìn pẹ̀lú òjíṣẹ́ kan òṣìwájú rẹ̀ nínú ẹ̀ta àti wọn ìlà ló wá ṣe ìlẹ́yìn àyàfi káná ṣe ti tó ní ànàmùlá ìlà ìlà ànàmà pé kò sẹ́yìn ní ìbámu ọjọ́ tuntun lódodo báwo ló sọ ní ti ìjọsìn wa. àyàfi ìyẹn ọlọ́wọ́ ọ̀gbọ̀n nìkan. àwọn òbíjẹ́ ti ṣàlàyé eléyìí fáwọn ìjọ wọn. ìyàwó mi fún wa nínú ìlànà ọ̀pọ̀lọpọ̀ wọn nínú sọ́ọ̀tù àárọ̀ ọlọ́run tó pa ó tó pa bẹ́ẹ̀ ni àti ṣùwáyé ẹni tó ń sọ fún àwọn wọn o. máa lákòó mi ìlà ìnìbẹ̀rù ẹ ní olùjọ́sìn fún mi ìlódòdò tẹ́ ìjọ́sìn fún mi lẹ́yìn tó. eléyìí ní pẹ̀lẹ́ táwọn òjíṣẹ́ ń wá. eléyìí fi hàn pé ní nígbà tí ò táwọn òjíṣẹ́ mọ́ ìdáhà ní ọgbọ́dọ̀ mọ̀ ọ́ sọ ni torí pé ní tí wọ́n fi ń lẹ̀ fún wa nìyẹn. anábà Muhammad sallallahu alayhi wa sallam nígbà tí ọlọ́wọ́ bá gbé dìde wa ti gbé dìde rẹ̀ o bẹ̀rẹ̀ dáwà rẹ̀ kèé ṣe bọ́lá ló kọ́kọ́ ń polongo èèyàn ni mi kúrò ẹ sọ pé kò sẹ́lò ní ìta ìjọsìn fún níjọsìn tòdodo ayáfẹ́ ni pé orílẹ̀ ní ọlọ́run tẹ́ ẹ bá ti ṣe lé ìtòsùn ní ìṣòwò ẹ sì làwọn ajọ ọlọ́run ọba sọ̀tàn ọba ayẹ́fẹ́ ọ̀nà ọ̀la òní ìmọ̀lọ́run lẹ́yọ ọ̀kẹ́ tuntun ọ̀nà ìkẹ́ òní kí a máa ṣe nǹkan ní ìyẹ́lẹ́yìn tọ́lọ́run wọ́n bá báwo ń bá ń pè ní ìnáwó lẹ́yìn ọ̀kan yìí tí a bá lò ní pọtimọ́lẹ́ látara ìgbìyànjú àtàwọn ẹ̀rí tó yẹlẹ̀ wọ́n jẹ́ pé yíra fún ní oko fọ́nà mẹ́ta. alákọ̀ọ́kọ́ wọn ni tàwọn ṣíìdù òbòdìyà ayé tàwọn ṣíìdù láì àfọ̀hálì ní pé ìnáwó lẹ́yìn ọ̀kan ṣoṣo níbi àwọn ẹṣẹ́ tí wọ́n ń ṣe gẹ́gẹ́ bá sọ fún aṣáájú wàgbé ní ọlọ́run wa sàánù àtàlà òun ló dá gbogbo nǹkan agbọ́dọ̀ gbà pé inú iṣẹ́ òun lọ́ba ti ń dá nǹkan ọ̀nà ọ̀wọ́ káàdì gbogbo nìṣẹ́ yìí ọlọ́run ló dá gbogbo nǹkan kò sẹ́nu bí èso kú lọ́wọ́ tó jọdá òun nìkan náà lọ́ba tó ń dá òun náà ló tó gbogbo ẹ̀ sẹ́nìkan kan ò rán lọ́wọ́ kò fi kó lágara. bákan náà òun ló ń sáré ti gbogbo ohun tí ń lẹ ọlọ́run lọ́ba tí ń rògbò òun ló ń gbogbo tẹ́tọ́ náà bá ń ṣe yìí a gbọ́dọ̀ fi ilẹ̀ fọ́nà òun ló ṣe ọlọ́run sáré ọ̀tà ara òun ló ń kádàrá kálukú wa ó máa ń tí kálukú anábìrà Ibrahim aleyhi salam ìgbà tó ń pe àwọn ìjọ rẹ̀ síbi ìṣètọ́lọ́ ara tó fi rìnlẹ̀ fún ẹ̀mí. alẹ́ rí ìwù ní wáyé sí i nígbà tó ń sọjá tó lóun ṣe fún wọn. ó ní ọba tó ń fún mi jẹ tó ń fún mi. wọ́n yìí láwọn ọmọ rí tu tó bá rẹ̀ ní ọwọ́ wáyé sí i. òun ló wá sí wò mí sàn. wọ́n lé di ìwù ní tu ní fún wáyé sí i. ọlọ́run bá yìí ní ó pa ní tí ì tó àwọn èèyàn lẹ́sẹ̀ lórí ìyẹn ò gbọ́dọ̀ ọlọ́run pípa ní ọwọ́ ọlọ́run wa. àbọ̀lọ̀ ń ṣe kọ́kádà ara rẹ̀ kọ́ àwọn ni. ń kọ́ àwọn èèyàn padà yékéyéké nípa ẹgbẹ́ ní gbogbo tọ́gbọ́n mi ń ṣe òun nìkan lòún ń ṣe kò fẹ́ gbogbo lọ. pàápàá jùlọ ìdẹ́dà kọlọ́n kó ní àwọn alówó akónidá kò fẹ́ gbogbo tó ọ̀dà bọ́lọ̀ ṣe ní ẹgbẹ́ wà wà. ọlọ́niyá ayọ̀ àná ẹ̀yẹ èèyàn lórí ìbálòpọ̀ àná ṣàṣẹ́ ní ìròdà ọlọ́run fi àkíyèsí yín fẹ́ sàkóso òfin ẹ̀wà tẹ̀sí ọlọ́run ní lẹ́sí nàtàlẹ́ òun náà ní ní gbòòrò ńlá ìlà yàtọ̀ kò bá a bá ní. gbogbo ìfẹ́tẹ́ ìjọ sì fún nílẹ̀ yìí tọ́lọ́ òǹtà ní èrè ní ẹ̀yọ ní ọ̀ṣun òṣogbo ní. láyà fún kò bá a bá ló kéré ju rẹ̀ lé dáadáa torí pé ìjẹ́ nínú iṣẹ́ ọlọ́run ni lẹ́nu kéré bá a ṣe. wà á yẹ fún òun kò bá a bù yẹ

tó ń pè ṣe ọlọ́run ni. kódà nínú Muhammad sallallahu alaihi wa sallam òun ẹni tó lọ́lá jù ní àwọn ẹ̀dá ìta àgbọ̀dọ̀ fi lè méjì lóye ìjẹ́dá òfin lọ́wọ́ ẹ̀. àwọn kan sọ pé ní alayé lọ́rùn Muhammad nígbà tí Muhammad láyà nǹkan ọlọ́run yẹn wọ́n òun bí ọlọ́run dà àti bẹ́ẹ̀ ọlọ́run sọ ọ̀rọ̀ àtàyè ìyàwó wa ní. gbogbo tó bá ń ṣẹlẹ̀ ṣẹlẹ̀ jẹ̀dá tó máa fẹ́ ní láì wọ́n kò sàmì ọ̀rọ̀ àti ọ̀nà. ìkàtà sánú àti ilẹ̀ ọ̀rọ̀ ọlọ́run wà. yàtúrú kò máa yàn ṣáà ó bá ti wọ̀ ọ́n lòún dáwọ̀ ẹ̀dá tó ń. ọlọ́pàá lórí eléyìí àmì pẹ́ lórí eléyìí púpọ̀ torí pé ní àwọn èèyàn ní pọ́blẹ́mù lórí fọ́lọ́ òun dáwọ̀ púpọ̀ ẹgbẹ́ nínú ọ̀rọ̀ ló máa pèsè ẹni méjì wá sí mẹ́ta yìí tó kí ẹ̀tọ́ ọlọ́run fánẹ́bì ìbò kí ọlọ́run bá gbọ́dọ̀ ṣe fọ́lọ́run nìkan kódà àfàlẹ́ ní tó wù ọlọ́pàá lábáyé lọ́rùn wọn mọ̀ láyé sàmì tó bá mọ̀ tí wọn tó yìí ní ẹ̀kọ́ ìdílé kó máa jẹ́ yìí tó ń bẹ́ ẹ̀tọ́ ọlọ́run ti dé fánẹ́bì sọ̀nà máa wà lóyún ọ̀sán náà. àdìgẹ́ yẹn sọ pé ọlọ́run làwọn lọ́wọ́ akúnidá ètò gbọ́dọ̀ òṣèṣẹ́ dá àwọn ẹ̀dá kódà ó wà ní ẹ̀dọ̀ bá fẹ́ ikú rẹ̀ sí ìṣòro ẹ̀rí tí ọlọ́run wọ̀ ní ikú tọ́lọ́gbọ́ àwọn èèyàn wá sọ wájú sí ẹ̀kọ́ lọ́n ṣe iṣẹ́ ẹ̀kọ́ lọ́gbọ̀n tó lè fi kọ́ bi. sọ eléyìí àwọn èèyàn ní pọ́blẹ́mù bá a fẹ́ ní ọlọ́run ọba ń bẹ òun ó ti gbogbo nǹkan bẹ́ẹ̀ pé nínú òṣèlú tí wọ́n lè ní pọ́blẹ́mù lórí ẹ̀ ṣùgbọ́n ní ìfúnpẹ́lẹ́nu pé ìjọba òun bẹ wọn ní bẹ àwọn olóòtú àgbẹ̀ ń gbẹlẹ́ ọlọ́run mọ̀lẹ́fọ́nà kan sàmà wáàtì wà náà. tó bá bí wọ́n pé sọ́mà àti ilẹ̀gẹ́ tanúta lẹ́yà kó lónà wà àbíta òkì wọ́n fi ilẹ̀ ká ọlọ́run nígbà. ọlọ́run ló dá sọ́mà ẹni tó ń bọ ògún. báwo wá ní ìbọ̀wọ́ ṣe padà wá wọlé. káyọ̀dé ṣe bí ìbò bí àlọ́ ti wọlé mọ́ ibi tá n padà ń bá a ṣàlàyé ẹ̀. tó nínú ọ̀nà tá a fún mi mọ́nà lọ́kà tó jẹ́ ìkejì ó lè ní tàwọn tó lọ láàyè bí a fọ ààyè tàwọn tó láàyè bí a fọ ìyí wà fi káàdì. káwọn ọlọ́kà lórí àwọn àròyìn tó bá ti wò ní ara rẹ̀ wà fi fáàtì àwọn orúkọ tó pera rẹ̀ àwọn òròyìn tó ti ròyìn ara rẹ̀ náà ń káwa náà pè é. pépé tó o bá ní ti ọlọ́run tó lọ́nà òròyìn tó lọ́run wàá jẹ ní ojú wájú ọlọ́run. wàá jẹ ní ojú wájú ọlọ́run. ìyẹn ní pé àyè òròyìn tó lọ́run. ọ̀lẹ́fẹ́ yìí nǹkan èèyàn kẹ́rìsì ọ̀yìn yìí àlọ́ irú òyìn yóò sí lára bàbá alágbájá ṣùgbọ́n àá dákẹ́. tọba àgbàgbà tó lè máa jẹ lẹsẹ lọbi ìṣèyẹgẹ àbáwọn olórí tọba rí pápọ ní ẹrù àti ní ẹlẹni tó gbé ìtòlùpọ ọ̀nà òfin ká ẹja ẹja fọgàlẹ lónìí ẹja ọgọ́rùn nìkan wọn náà yọ náà ọlọ́ni wọn lè láyé àtúmọ̀ olùkọ́sìnà àwọn orúkọ tó dáa jù òun ní fábí rúùrù bí wa òun ní kẹ́rin máa fi pè mí. ó sọ́kọ̀ pé fábà rẹ̀ lèrí ilẹ̀ yòó ṣùgbọ́n náà fi àtúmọ̀ ìdí gbogbo ọjọ́ ń sọ orúkọ ọlọ́run tó òṣè yóò ti da ìwọ fún wọn lè ń ṣe o. fàyè báwọn náà wà káàmì àmọ̀ ní nítorí ṣe mọ́ padà wá kẹfẹ́ rẹ̀ wọ́n ti mú. ó bàbá orúkọ ọlọ́run àti ìròyìn ọlọ́run alazizu ọba abiyi alifatahu ọba oníkẹ àwọn òfin ọba aláàánú alwahab alatif asalam almuhaimin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn orúkọ ọlọ́run ara àwọn orúkọ láti rí yẹ̀kín abdulyakin جزاكم الله خير ìyóò kó láàrin wa tó bá pè ẹrọ̀ṣí ẹrọ̀ṣí àrọ̀ṣí tó bá dàbí áwùjù sí àárín nínú orúkọ ọlọ́run tó ti túmọ̀ rẹ̀ dáa bẹ́ẹ̀ ni lọ́dún èèyàn nù kó ẹni tó bọ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ náà lágbájá ẹ̀ka àtò ẹ̀tọ̀ọ̀ṣì kẹ́ni tó mọ̀nà ní inú tẹ̀lé òun ẹ̀dùn bẹ́ẹ̀ àkójọ sọnù. ẹ̀ẹ́dẹ́gbẹ́ yìí kéèyàn mọ̀nà ètí ń bàbá tó wáyé pé túmọ̀ ọlọ́ni alùpàdà wò láwùn sẹ̀mí ya tọ́lẹ̀ ní bọ́lọ̀ ń gbókọ ni. àìmọ̀ orúkọ fọlọ́ pápá jùlọ bí ìròyìn ó wà lẹ́yìn yorùbá gbọ́ngbọ́n láwọn òrìn tọ́lọ̀ òfin ròyìn ara rẹ̀ nígbà apá afẹ́yìn lọ́ọ̀ náà ní ẹlòmíràn yẹn ọba ọba ọba àhá ọba gbogbo gbogbo eléyìí ọ̀ ń takò ìpìlẹ̀ mọ́nà lẹ́yọ̀kan rẹ̀ ni pẹ́pẹ́ tó bá yẹ ọba lónà pé kékeré kan òun inú tẹ̀ ọmọ ẹ̀dùn pé yóò lọ lọ́dọ̀ ọlọ́run torí ọlọ́run ni wàlámù yẹ kùn láwù kúfù àlẹ́ àdì kò tẹ́ni tá a fún wé o ó lé fi wé nìkan ó lé fi yé nìkan ládùúgbò yìí àbọ̀gá rẹ̀ ń ṣiṣẹ́ àbí gọ́fúnà rẹ̀ kí inú tẹ̀ ọmọ ẹ̀dùn pé yóò lọ lọ́dọ̀ ọlọ́run o arúgbó ọjọ́ tó máa ń lọ alágbádá ní ọba sẹ́nitọ́ bá ní dárò wọ́n ò pé tó ṣe é tó ń bẹ dárò lórí gírèsì lórí tó ṣe lọ́nà lórí gírèsì lórí tó ṣe. subhanallah ọlọ́ni wọn láwọn yá kùmù ọlọ́run bá dájọ́ sọ̀rọ̀ láwọn àtúbà ní hókìmì ó wá kéde tí ó wà débẹ̀ efcc kan wà tó ní tó ọtí wọn ó ní ní gírèdì lórí tó ṣe tó lọ ń pa àwọn ó pa kí ló tẹ̀yìn ẹ̀bọ̀ ọlọ́run bẹ̀rù ẹ̀ ká ọ̀sẹ̀ yìí tán ọ̀sẹ̀ rí àbí bẹ́ẹ̀ torí tọ́ wà lórí oyè ni tọ́ bá kó òun gbé ẹ̀ ta ni ògbẹ́ lọ. wọn kọ́ bá ti ní tọ́ bá ní dárò eléyìí ò sínú òyìn ọlọ́run ọba ẹ̀rí ọlọ́run ọba tí e fún ni láì ta àkóso òsínlẹ̀ tó wà lànà òun ọlọ́run ọba ọ̀rí mi ni ó fún ní àfọ̀hánilá ó sì lóun ṣàdúrà lẹ́yìn ìṣẹ̀gbọ̀tọ̀ lọ torí pé òun àìsí ìròyìn ọlọ́run lápẹ̀jú ẹni tó lónìí làmù yẹ ìdí wà làmù yìí la ọba tí òbí ma ní tẹ́nìkan òbí ẹni tó bá fi ròyìn yẹn pé ní aláìbímọ àwọn obìnrin àmọ́tì ọmọkọmọ dúró báyìí bá bára wọn jà sẹ́nu kò láti gbé sábà fọmọ dúró ah, kódà pé ẹgbẹ́ nìyẹn jẹ́ ìdí tẹ́wọ́ ti dìjà rí ọmọ pé àlébù ni ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run rántí ni o kò lámù la ìrẹsẹ̀ ìmọ̀ pẹ̀lú ìyẹn tọ́lọ́run yàtọ̀ ìdí tó bá rí tó jọ tiwa náà wọ́n ti wé o tó ọlọ́run bá ń gbọ́rọ̀ tó bí wọ́n ṣe ń gbọ́ gbọ́rọ̀ lọ́wọ́ bá ń gbọ́. bá a ti sọ̀rọ̀ yìí pariwo lẹ́yìn gbọ́rọ̀ tó lẹ́nu ń sọ mi ò sì gbọ́ bá tọ́ba ń wá nǹkan lọ́dọ̀ ọlọ́mọ ya Allah ya papa ya rufat alẹ́ ọmọ ìlú rẹ̀ sọ́wọ́ ya hajj ya kọ̀ yóò bẹ̀rẹ̀ ahmed kasegin ẹgbẹ́ fi ya hajj ọba àtẹ̀mí ó ti ta kàtọ́ lọ́dọ̀ ọlọ́run alùpàá yóò ọba alágbára tó ihe ló fi anụ nínú àjọ àwọn àlejò ọlọ́run jántẹ́rẹ́ nípa ẹni tẹ́lẹ̀ lọ́rọ́ báyìí náà ọlọ́run ọba wa tó dá wa nínú àǹfààní tó wà ń bẹ̀ nù. ṣùgbọ́n lẹ́yìn látara ìgbẹ́ta ọ̀kí ìdílé àti fẹ́ ẹnu tó wà láwùjọ wa ayọ̀ ní pẹ́ lórúkọ ọlọ́run orúkọ àlùjẹ̀nu kan àríwá bílà sàdádà bá bílà ní gbé bọ̀ ìlú iṣu àìkò lẹ́wọ̀n ń pè é bẹ́ẹ̀ lẹ́wọ̀n ọlọ́run lórúkọ

àwọn orúkọ rẹ àtìròyìn ẹ tọba fẹ ròyìn ọlọ́run ròyìn ní tó ti ara rẹ ní àìwá ròyìn fọlọ́run kọ́ńtọ́ba àwa bọ́lọ̀ owó ogún sọ̀tánùlá tàbí bẹ́ẹ̀ ọba tó fara ti òkè ilé yìí ọba anájọ àwọn ní àlùmùsábà wà òbí <laughs> ẹgbẹ́ tá a fi nǹkan wẹ́lẹ́ jù ara rọ́jò kalẹ̀ asad ọkùnrin yìí dàgẹ́ gẹ́gẹ́ bíi kíni lagbara lẹ́nu méjì ṣùgbọ́n abẹ́ ọkùnrin náà dé kíni nígbà tó wà ń sọ pé ọba tó òkè ni ta ló lágbára lẹ́nu méjì tó wà lọ́la ó ìtò pamọ́ ní tí yẹn gbọdọ̀ kíyèsí kó tó lè yálò padà ó lọ ní ọlọ́run yẹn fún omi títí takò lọ́wọ́ ra òkè wọn ló lágbára tó bá di mọ́ọ̀bù títí ọlọ́run yíra báyà ló sàrọ̀ ọba tó bá dọ̀rọ̀ gbogbo ó ọba yẹn ọlọ́run bá tó para ti di òkè ilé ẹ̀wà rẹ̀ kẹta ń tawhidul uluhiyya táwọn ti tawhidul qasd ìyẹn pé kámọ́ náà lọ́kàn lórí gbogbo iṣẹ́ táwa ló ń gbà wọ́n ṣe lórí ìjọsìn tá a wáyé wá ṣe eléyìí gan náà ní gbogbo la ilaha illallah yẹ pé ìmọ̀lọ́ lẹ́yọ̀ ọ̀sẹ̀ tuntun lórí ìjọsìn tá a wáyé wá ṣe. la ma'buda bi haqqin illa Allah kò sẹ́nu ní ìdáàmú jọ́sìn fún olódodo ẹ̀yà fọlọ́m. nígbà tá a ti mú kan lórí iṣẹ́ tó ń ṣe amúlẹ̀ yan lórí àwọn ìròyìn rẹ̀ náà kápó tẹ̀síwájú níbi tàwọn kéde olùhìyà níbi tàwọn kéde ti àwọn ìròyìn ọlọ́ọ̀bà lè tóbi níwájú ẹ subhanallah látàbí ọlọ́ọ̀ni wà sí àkùrẹ́sẹ́ yòówù sàmáwá àti wà àga àwọn sánmà àti ilẹ̀ kí wọ́n wá gbèrò yí ẹ̀kọ́ wá ní àá bó làga ń ṣe wá rí torí pé tó náà tó tó yọ sí kó sínú ọ̀rọ̀ ìlàkàrẹ̀ wọn ò gbé nínú padà ni kìí ọlọ́run gbà lérò ajá mẹ́wàá tún sí bóòlù ajá yìí pé wá tóbi tó báyìí kí lè fi kàn pé pílásìkì bíi ti ìdájú jókòó ìyìn àbí pákó kí lè fi ṣe pákó àìwádìí lórí eléyìí o tó bá fẹ́ sọnù àwọn èèyàn tẹ́tí sọnù lórí eléyìí síwájú sábà ń fún àwọn àfa wa tó máa ń ṣàlàyé tàwọn oníṣì fún wa nípa tí wọ́n mọ̀ sọ̀rọ̀ owó fún wa mùsùlùmí máa ń dún títẹ́ ìdíje sí i òtítọ́ yàrá ìsọ̀kalẹ̀ ọ̀sán bá wà pẹ̀lú ànábì kò sẹ́ni tó fi gbé àga tó ọ̀tọ̀ ó fi á lè tẹ̀sí sọ́mà sílẹ̀ lọ ìjọ tó wáyà alẹ́ ni pé ẹlẹ́gà àga ọlọ́run tó lè bẹ̀jú sọ́nà àti ilẹ̀ lọ́bí kura ti sọ fún wa tọ́ba tó wá gbé sórí àlàárà sí wọ́n lè gbé bí àyè tó fẹ́ ẹ̀ pẹ́tà wọ́n gbé àga kẹsí àárín ẹ̀ yẹ pé àlàárà sí wá tà ìgbé tó tó ká nà la àga mẹ́rin la fẹ́ yọ̀ ń bẹ àlè mọ́ ṣé ìlú ló fi làákà yẹ gbé ọlọ́wọ́ sọ́nà ọ̀tá la ó ní wọ́n ó àti ilẹ̀ tó bá dọ̀rùn ọlọ́ọ̀dẹ́ ni yóò ka gbogbo ẹ̀ lọ́wọ́ ni. bó lọ́wọ́ yìí ti wá tẹ̀sán tó gba àìwádìí o pọ̀ sí gbọ́dọ̀ tako. àwàmánà alàlẹ́ àríṣì sáwà tọ́wọ́ fẹ́ tó lórí ìtàwà èyí tó rinlẹ̀ ọlọ́wọ́ ṣe wà tó ni tó dúró àìwádìí. ẹ̀rí pọ̀ lórí ilé ìjà ń àníyàn lọ tó bá sábà kọ́ ọmọ ẹlẹ́ sílẹ̀ kọ́ ọmọ ìṣẹ̀má lọ ọmọ ẹlẹ́. àlejò àkùsọ̀rọ̀ ọ̀rọ̀ lọ́wọ́ sọ pé ní ilé tó ti tó ilé ní ánìmẹ̀ mọ̀ sí sẹ́tùkù. kẹlẹ̀ bá mọ ẹni mílíọ̀nù dàkútà àbúrò ní ilé ìjọba tẹ̀lé ogun ẹjọ́ tó máa ń ṣẹ̀ láti tó yìí ó sọ ní píríṣì táyé ní àá píríṣì fún àjọba náà sọ bá fẹ́ dọ́gbọ́n àni ọbẹ̀ pádùn àwọn kan píríṣì náà rí bí dákùn wọn ti mọ̀ iná ayé òkú fẹ́ kù ọlọ́ọ̀dẹ bá ń kọ́ wá sí ìyún náà fún ọ àlejò olówó wa gé ẹsẹ̀ rẹ̀ lẹ́nu gbogbo àyè tó kó ti pàdé àbúrò àyè tó wá tẹ̀sùn tó wá pa gbogbo náà ọ̀yẹ́ wá di o nǹkan kọ̀kọ̀ ni nǹkan kọ̀kọ̀ sì ní àyímọ̀ nǹkan níta bá mọ̀ gẹ̀gẹ̀ yìí ṣe mọ̀ ìlú ẹni tí ẹni tí wọ́n ní òmọ̀ kọ̀kọ̀ ẹni tí wọ́n tẹ̀lé ṣé àwọn ṣé wù ní bàtì ní bẹ lọ́dọ̀ tiwọn. nǹkan kọ̀kọ̀ àyímọ̀ làbọ̀ wọn fẹ́ràn gbèlègà ìgbà ẹ fẹ́ nígbàgbọ́ sí kọ̀kọ̀ kò sọ pé àlè sínú ẹ̀yà àlàmúnà ẹ̀lẹ́gà ìgbà àyè mọ kọ̀kọ̀ àyè mọ yẹn gé nínú tọ́lá lágbájá wọn nínú o wọn náà bá fún wọn ràkídà ń bọ ọlọ́run bá wà lórí àlàáfíà ọlọ́run àgẹ ọlọ́run bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ máa tẹ̀lé lọ kò ìṣàlàyé rẹ̀ tó kó ṣe rí rèé ìmọ̀ bẹ̀rẹ̀ ọ̀dọ́ rẹ̀. mo àti bàbá bá lè ìmọ̀lọ́run lọ́kàn lórí iṣẹ́ táwa ló bá ṣe ọ̀nà tó rọrùn láti lè fi dìdẹ̀mínẹ́ṣẹ̀ yìí àti mọ́lọ́run lọ́kàn lórí gbogbo iṣẹ́ tó ń ṣe fún wa wọn kò tà wọ́n ṣídùn láì bí afọ àlè náà iṣẹ́ táwa náà fẹ́ máa ṣe lórí ilẹ̀ táwa ń ṣe fún sẹ́ni tá àgbà kó dá wa tó ṣe jíjẹ ní omi fún wa lẹ́gbẹ̀ẹ́ yóò dábìrì àwòrán òun ló ń kọ̀ǹtúrò gbogbo ọ̀rọ̀ ayé torí bẹ́ẹ̀ ló tún wà nù alẹ́ nìkan ẹ̀jẹ̀ nǹkan lọ́lọ́ ọlọ́run ń kọ̀ǹtó nǹkan rẹ̀ ọlọ́run wàlá yáwúlù ìbùdóhùmọ̀ àti tó máa tilẹ̀ kókó lágara láti sọ. kódà ó mọ gbogbo tó tẹ̀lé ní sẹ́wọ̀n àmọ́ àti ẹ̀kúntù mi wàrà kọ́tí ńlá yà àlámù ha. ẹ̀rí kájọ́lá àdúgbò yìí wọ́n kò mú wáàdí wáàdí ládùúgbò yìí tó súnmọ́ nu. ṣùgbọ́n àwọn àtàwọn àwọn àtàlà ó ní ewé òní jábọ̀ ó ṣe kéré tó àdúgbò mọ̀ sí. tọ́ba wa ní ó kólé lọ́wọ́. ẹni tí ò tó nǹkan ṣe ní gbé pẹ́ lómi. ikọ́ kú fáwọn náà ni pé gbogbo ń dáwà náà wà á ran ẹsẹ̀ níṣẹ́ ọlọ́run la gbọ́dọ̀ ṣe fún ọba tó dá wa. ìrọ̀lọ́ wa tún pè wá pé yá ayọ́ tẹ́ ẹ gbàgbọ́ ọlọ́run yín ní kẹ́ ẹ ṣe o àlẹ́bí ìkọ̀lákọ̀kọ̀ nítorí kíni torí kò ló dá yín. sẹ́ni pé níta ti gbàgbọ́ ṣe evidence fún wa ìṣe tàwọn ìdí rúbùbí àpàgbà wọn gbọ́dọ̀ ló dá wa ló ṣe gbogbo nǹkan. dèlílù àlà ìsìbá ti tàwọn ìdí olùhìyà ó là fi ń fi ń rìnlẹ̀ pé ọba yìí ló yẹ káwa náà ẹjọ́ fún ẹ fi lọ́wọ́ ọba yín torí pé kí ni alẹ́ ni ọ̀la ń kọ̀kọ̀ yín. táwọn tó ọ̀sán ló dá kọ́ ló dá ìwọ́n bá ń bọ òkè olúmọ òkè tóbi òkè ìgbẹ́sì òkè gọ́dọ́dàmì ọlọ́run ni táwa lé ẹ̀kọ́ ọ̀sìn. ìwọ́n bá sùn mẹ́rin kan tó ń jẹ́ ẹ̀rẹ́ fún tọ́hún fún ọkọ rẹ̀ tọ́hún fi ń pẹ́ bẹ́lọ́n ẹ̀rí ẹlòmíì òjò ẹ̀kọ́rúkọ kò fi bẹ́lọ́n mẹ́ni ẹ̀gẹ́ ní pè. tọkọ yóò bá tọmọ pàlẹ́bí yìí sá àlọ́ ní gbòdì ọlọ́dẹ gbogbo òkèrè tó lóore kó lọlẹ̀ táńdà yìí sá ọlọ́run ní táwọn ẹ̀kọ́ táńdà ọlọ́run táwọn ẹ̀kọ́ ọ̀sìn lọ́wọ́ fi kọ́ pé ní ẹsìn lọ́wọ́ ọba yín tó dá yín alẹ́bí kọ̀lákọ̀kùn ọba tó dá yín wà lẹ́bí náà ní nǹkan bìlì kùn kì í sẹ́yìn nìkan ló dá o àtọ̀rẹ́ tó ṣíwájú yín làálà fún tàtàkùn kẹ́ ẹ lè bá tí ó payọ̀ lọ. ayà yìí ló yẹ ká rí di kẹ tó o bá ti lọ́wọ́ nípa ayọ̀ lọ ẹlòmí wọn sọ pé ah, ẹni ká kírun àná tí ó kírun tí ó fẹ́ lọ lọ irọ́ ni. ọlọ́ọ̀tí bá ṣe wà pé ní ọ̀ọ́lẹ́ ní ìbẹ̀rù ọlọ́ọ̀lọ́kà àbíkọ́ ọmọ náà ọlọ́dún wa lè tẹ̀síwájú kan lẹ́bi ìjà alákòmù àrùdọ́ fèrè ọjà ẹ̀ bọ́lá ń sọ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó ṣe tí wọn yóò ti dìnnà yìí rẹ̀ ọlọ́dún wa lè gbàgbà tó wọn lè dìnnà yìí ní èmi náà rẹ̀ kọ́ ẹ̀ṣẹ̀ tí wọn náà fún nígbà tẹ́mi ti ṣe àwọn ẹ̀ṣẹ̀ yìí ọba bẹ́ẹ̀ pé ní olóde fúnmọ̀ fún wa ó sì ṣe dáadáa ọlọ́run sọ láyé pé ní kẹ́wó tọ́mọ̀ dáadáa ọ̀ lè rí mẹ́gbẹ́ ń tàfà òun ibi tó yọgun fárijẹ ìbásọ́rọ́ àtàrọ mi fòtòrò ká ẹjọ́ náà bí wò dáadáa tó lọ fún wò ọ̀dọ́ ní fòtòrò ibi tó lù ú mbẹ́ fún mi ọ̀rẹ́ jẹ ìbáfọ́rọ́ kàràkẹ́ ìdókùn lọ lẹ́ẹ̀kẹ́bí yankọ́ níbọn ilé ìka lùbá sọ̀rọ̀ káàsì án ọ̀rọ̀ àṣàṣe rẹ̀ ẹ̀ pẹ́tẹ́ bá wo àléébù nǹkan tó wà ó àléébù yọ ibi tó tó bá padà wá tọ̀ ní ojú rẹ̀ padà ah, kò sí. wọ́n sá máa àrìnà ọlọ́run ló ń tẹ ilẹ̀ fún wa ó wá mọ sọ́mọ̀ ní wa lórí. وأنزل من السماء ماء ونور دفوا olólùwọ́ bá pọ̀ lórí wa jẹ̀mọ́ olùrọ̀jò fún wa nínú iṣẹ́ tọ́lọ́ bá ń ṣe fún wa ni àwọn kan náà rọ̀jò kò fẹ́ tí rọ̀jò ọlọ́run ní rọ̀ sọ̀hánàlá nǹkan ẹ̀fẹ́ ti òjò tọ́lọ́ bá fẹ́ kó rọ̀ ni. ọlọ́wà ní bàtà rọ̀jò yìí fa àkàrà jàbí yìí nílẹ̀ sàmù ọ̀rọ̀ ti rí ìsìkọ̀ ńlá fún un látara ní tí ọlọ́wọ́ bá ó wá fi wo àwọn irúgbìn fún yín kó mọ ẹja rìsìkì ẹni tí ó jẹ àgbàdo ń ẹni tí ó jẹ ápù subhanallah ẹni tí ó jẹ ọ̀gẹ̀dẹ̀ ẹni tí ó jẹ tu tí wọn lọ mẹlẹ ìjáde ó ní nígbà náà wọn lọkọ náà ló ṣe gbogbo eléyìí fàlà tẹ́lẹ̀ èmi mi tó tó jẹ lẹ́yìn ẹ̀rí ìtàlẹ́lò Ibrahim ta sọ fúnra lẹ́ẹ̀kan tó lọ gbogbo jẹ́ tọ́lọ̀ máa ṣe. bákan náà àbí Ibrahim sọ láyé ń pinnu àyè kọ́ ọ̀la Ibrahim lè àbí ìwà kọ́ mi nígbà tó ń ṣe wá àti fáwọn ẹran jẹ̀mọ́ rẹ̀ àwọn bàbá rẹ̀ àtàwọn ìjọ rẹ̀ ó ní ní ìbáwọ́ omi mọ̀ tààbùdù gbogbo tẹ́ǹtì láwọn òǹkà pátápátá òrò ìdílé ń ṣe ni kìkà àtayé bákan ni èmi jáwọ́ bẹ́ẹ̀ ìlà lẹ́bi ìfàkúrọ̀ mi. ẹnìkan náà ní ìmọ̀ ẹ̀sìn. ṣùgbọ́n nígbà tó bẹ̀rẹ̀ tí ó mọ̀ ẹ̀sìn yẹn iṣẹ́ tẹ́yìn yẹn ṣe ló fi mí lẹ̀ fún wọn. àyà àtẹni tó dá mi. sẹ́ni bá lè púrúfù ẹ̀ pé òdílé yìí ló dá mi ẹ̀ wá púrúfù ẹ̀. ẹni tó dá mi fa iná wo sàyà àdí ìlú ló lè subhanallah ọlọ́run tó ń bí

sábà bẹ́ẹ̀ tara jẹ ẹ̀sìn àbáláyé ẹjẹ́ àlọ́nà àdìsí fún àbá tọ́jú àlọ́ àníhùmọ́ ó ní àwọn èèyàn ń bẹ ní nǹkan bíi sẹ́ńtírì mẹ́wàá sábà fi mú ọgọ́rùn-ún ọdún sẹ́ńtírì yẹn tó one thousand years kó lóun àlà tọ̀hìn orí tọ̀hìn ni gbogbo wọn wà. láyé ànábì ló làwọn ẹni eré kan wá lọ làwọn èèyàn wá ya fọ́tò wọn pé káwọn fi rántí wọn ìrántí wọn fi wọn ṣe ìyẹn ní fọ́tò yìí ànábì lágbára ìgbà tó yà àwọn yẹn padà ń sìn wọ́n ẹ níyẹn la kọ́kọ́ ẹbọ tó kọ́ dékè ní tó dórí lẹ̀ jẹ́mọ́ ǹjẹ́ kẹ́kọ̀ọ́ tó dékè ló kọ́kọ́ wà lórí lẹ̀ kí la dá yé wa ìsìláàmù ni táyé wa fẹ́ jẹ tó bá fẹ́ gbé lárugẹ àwa àwọn àbáláyé yìí náà wà fílẹ̀ kọ́mọ́ fi yẹn tàn wá ìsìláàmù ni ń ta àbáláyé. ẹ̀yin lẹ́gbẹ́gẹ́ tó mọ̀. tó mọ̀ ọlọ́run ká nà tó ń mọ̀ta wà ìdá ẹ̀yẹ yọ̀kan làwọn yẹn lórí mílíọ̀tù ìsìláàmù eléyìí ní nǹkan agbọ́dọ̀ mọ̀ gbogbo ìjọsìn wa ọlọ́run nìkan la gbọ́dọ̀ ṣe fún lọ́dọ̀ tó wà àbúdó mọ́ ha ẹ̀sìn lọ́wọ́ ọba o wọ́n là tún ṣírí fún bí ìṣe à ẹ gbọ́dọ̀ mú nǹkan míì lórogún tẹ́sán wọn àjọsìn fún nílé ìtọ́lọ́ tí ọlọ́run fi rìn lẹ́lẹ́ o lè ní tàwíìdì láàbì ìbáàdà ọlọ́run wà kọ̀dọ̀ ọ̀rọ̀ bùkà allah ta'budu illa iyyahu ìyẹn ni pé ní ọlọ́run ti ṣe nídàájọ́ fún yín pé ẹ gbọ́dọ̀ fi nǹkan mí nílẹ̀ yìí tọ́lọ́ àwọn tó kún níwọ̀n lórí wa gẹ̀rẹ̀ làwọn òbí ọlọ́run ní ká sìn wọ́n kí ọlọ́run tó ń gbà sí wọn wà á bí lè wà àlìdẹ́ yìí ní ìtàn dáadáa ní sí wọn òótọ́ tó fi náà rẹ̀ fà á ìwọ lágbádá ebi tí wọ́n fi ọ̀hà ìtẹ́ ẹ̀dẹ́ẹ̀dẹ́ rẹ̀ ó ti ju agbára yín lọ. tó ń bẹ́ẹ̀ sábẹ́ rẹ̀ ta lónìí ìyẹn kẹ́tẹ̀ ní alẹ́ nìkan ò ká ní tó bá dé tó kù sí ni pé tẹ́gbà pa àdúrà yẹn débẹ̀ kẹ́yà ni yá muhammed yá muhammed yá muhammed subhanallah. anẹ́bí tó rọrùn ti wò ní délé pé ṣé nǹkan á máa fọ orúkọ rẹ̀. ẹlòmíì bá lè pé ṣe kọjá déhùn ìlú onílù tóbi dárúkọ ẹ báwọn fa òkè kòrò yóò mọ lọlẹ òkè kòrò yóò mọ ga sí i ṣe é tètè. subhanallah. sọ àwọn pípé wa dùn áwòlì ìbáàdá. ìbáàdà tá a bá ọla dùá òfìkọ ọlọ́ọ̀bá lórí ìbáàdà ọlọ́ọ̀nìkan wọ̀ jẹ́ wọ́n dùá olùmọ̀tì alàtì àwọn abẹ́ béèrè nǹkan ni ọwọ́ ọlọ́ọ̀nìkan là á ti béèrè ọlọ́ọ̀nì fàlà tẹ́lẹ̀ òdù máa lọ́ ìlà àná àkàrà pátákó ni mo àgbàdo yìí má fi mi ní kọ́ mọ́ bá fọ́ sí àjọ ìyí tá a bẹ̀rù ṣe ni ọlọ́run là á mọ iṣẹ́ fún ìyí tá a bára ṣe ọlọ́run nìkan là á mọ iṣẹ́ fún káfọ́ aláwọn àpèjúwe iṣẹ́ ọkàn àtàwákùn ọlọ́run àwọn ń dára ní ọlọ́run wàhálà lọ́ ìfàtà wà kálù nkúntùn mùmìnì ẹni bọ́lọ̀ ti kọ̀ndíṣẹ̀ ti sọ́yẹ́ pé lóòótọ́ lẹ́ ń pèrè ayé mùmìnì ọlọ́run yẹn mọ ìgbára lé ìtumọ̀ ẹgbẹ́ tẹ̀ bá wá ṣe mùmìnì mọ́ o ẹgbára lé nǹkan mi. ara dẹ̀lẹ́lù mọ̀kálàfà mọ̀fọ́mù mọ̀kálàfà rẹ̀ pé ó jẹ́ yìí tó bá jẹ́ dàgé mi ra jẹ́ pé bá mi ìní orí yìí. àlẹ́ká òfu ọlọ́nìkan là ń lọ páyà sọmọ́nàlá lórí ìpáyà yẹn Yorùbá tó ní àwọn àgbélẹ̀ ẹ̀rọ tiwọn ọba olóyìn apáyọ̀ òun lẹ́ẹ̀kẹ́ kápáyà ọ̀yẹ́ lẹ́ẹ̀mẹ́ta ah, ah, ah. nítorí ọjọ́ pé pàlátà ṣàwùn ní àtàwọn ṣàwùn ni. ìyẹn bẹ́ẹ̀ fà ìyá tó parọ́ wọn lọ ọlọ́run ní èmi ni ẹ páyà ẹ wọ́n páyà àwọn èèyàn àwọn ayé ni ó wá gbogbo ẹ̀ náà lọ ti tọ́ lásán gbẹ́rẹ́ oríṣiríṣi gbẹ́rẹ́ ọgbà ìyọnu ayé náà ni tọ́ ọ bá wá yọnu ayé tọ́ ọ wá yọnu ọlọ ayé ìyàlẹ́yìn wa yẹ ayé òbínú jẹ ọlọ́ọ̀ ti bínú jẹ ìgbẹ́ tó bá wá yọnu ọlọ ọlọ́ọ̀ yọnu jẹ àwọn èèyàn ti yọnu jẹ táyà yóò jẹ wá yọnu jẹ mẹ́ta ìdí subhanallah tó bá ti wá yọnu àwọn èèyàn ò ní rí yọnu ọlọ́ọ̀ ìdí ẹ̀kọ́ ti fọ́nà bákan náà yìí náà ra tàbí sẹ́ǹsì fa gbogbo ọ̀rọ̀ rẹ tó dàrú yìí lọ tẹ́ àbíkọ́ tẹ́rí lọ wáyọ̀ nu wọn wọn ló wà á oríṣiríṣi nǹkan ṣe lórúkọ ìsìlámù náà ló fi máa ṣe o kẹ́ríkọ́ ọ̀sẹ̀ èèyàn ni pé ọ̀sà ìdá àti lọ bẹ̀ gbogbo ọ̀rọ̀ rẹ tó dàrú àwọn ayé kẹ̀yìn sí ẹ adìẹ kan ìkankan wàá máa dè mọ́ra sọ́kànnìlá eléyìí lọ ọlọ́run wa ní ibù ilà ọ̀bíkun sẹ́gbà sẹ́rí padà ọ̀dọ́ ọlọ́run ni ẹsẹ́ ti wà á sì lè mú láwùjọ kẹ́ ẹ ti Ele fún. ẹnu mi ò lóyún ti bọ́ọ̀lù ìlú jẹ́rí sọ́kànnìlá. ẹ̀jẹ̀ ah in fact òun ẹ̀ ti o ti o ti sẹ́rí àwọn ohun ti ṣe tẹ́lẹ̀ bóyá mo ti káàkiri àdúgbò yín jalè ní. nígbà tó lọ sí bọ́ọ̀lù ìgbìmọ̀ ń gbà gbogbo ìgbà ń gbogbo ìyí tó sẹ́rí sí ìlú tó léwu jù ó àti kó sẹ́rí sọ́dọ̀ ọlọ́run gẹ́gẹ́ sẹ́rí tó ń dájẹ́ ìwọ̀n gẹ́gẹ́ lọ nìyẹn wọ́n ara rẹ eléyìí wọn a máa kóyè sí ọjà kìfà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bá mọ̀ ó ti di bọ́ọ̀lù èké ni ó tó bá bọ́ọ̀lù èké sọ́dọ̀ ọlọ́run sọ̀kánilá ìyanilọ́dọ̀ ọlọ́run ọ̀dọ́ ọlọ́run la máa ń sẹ́ni sí alẹ́ ìsìn àná nínú ìjọsìn làwọn alátẹ̀wé ọ̀dọ́ ọlọ́run la máa ń wá rẹ̀ lọ́wọ́ lọ. ní ìrànlọ́wọ́ tó jẹ́ pé ní èèyàn ò lágbára irú àlọ́bẹ̀ èèyàn táìpọ̀ ní ìfẹ́ ni a sọ pé lọ́wọ́ yẹn tó kì ọ̀tọ̀ ni gbogbo ọmọ tí òbí bí èèyàn yìí ni ó fún un ẹ̀rọ ní ìgbésẹ̀ pé lọ́wọ́ èèyàn ti ọ̀fun ni ó fún un tó bá ń la ẹ̀ẹ́dẹ́gbẹ́ lọ́wọ́ mi ti ní ọ̀gẹ̀dẹ̀ eléyìí ò lọ sọ pé ọlọ́ntàánu bá tà pé ìyá kaná agudu wá ìyá kaná sàáyìn ọ̀dọ́ náà làwọn wá rẹ̀ lọ́wọ́ wá bákan náà ìsọ ìsọ ìfẹ́ ìfẹ́ pàtàkì ọ̀tà ó ká sọ́ra o ayé lé o

èyí ẹni kan lọ́wọ́ ayẹ tí mọ́tò nǹkan mọ́tò lè jáàmù ẹ̀ àbọ̀tẹ̀ yẹn náà pọ̀ tọ́lá tó ń sèyẹn náà àìmọye ìkẹ́rì tó lè tẹ̀lẹ̀ sí ẹ̀ sàárẹ̀ nǹkan ṣùgbọ́n ìtọ́nà ń fa nàbí ẹ kéèsì ọlọ́ni kó la àrùndú bí rọ́bìlì falà mo wá sọ lọ́dọ̀ ọlọ́run ọba ọba tí ń jẹ́ kílẹ̀ mọ́ ẹ̀rẹ̀ ìbò bí ọlọ́run àlẹ́ tó fi sọ̀tánàlá ní ìṣáárí mọ̀ọ́sálà kọ́ níjà aburú tọ́lọ̀ gbogbo ògbẹ́ ló kó sínú àti àwọn àbá mi lẹ́jọ́ kọ́ yìí mọ́ ọ̀bẹ yẹ ẹni pé mo tó kárí gbogbo ògbẹ́ ni gbogbo tọ́nà ń da wọ́n tó bá fọ́ lọ́wọ́ wá sọ̀tọ̀ sáfọ́dọ̀ lọ ọtí wá sọ pé kọmọ́sírìn kọmọ́ aburú àbí oúnjẹ nígbà tó wá sọ̀tọ̀ sí bẹ̀rẹ̀ ọtí tó ń jẹ pọ̀ ẹni oúnjẹ tó ń jẹ ó sì jẹ nìyí kíá kíní kan diabetes tó padà mú ìjọba yìí gbogbo ọ̀tún wá sọ tiẹ̀ náà pọ̀ ẹ̀fọ́ yà ti níta wọ́n bá ní

ẹnìtọ́bi tó ń gbẹ̀gbẹ̀ rẹ̀ fún ẹni bisimilá ìyẹn àtẹ̀jẹ́ náà ní jẹ́ bisimilá ìbẹ̀rẹ̀ òtọ́ ti tọ́lọ́ o tó kékeré ti tọ́lọ́ tó bá fẹ́ ṣe nǹkan tọ́lọ́ tó bá gbà pé bisimilá yìí tún jẹ tọ́lọ́ náà sọ̀tànùlá tó onípọ̀ lórí eléyìí nípa bẹ́ẹ̀ wà lẹ́nu pé ọlọ́run nìkan la gbọ́dọ̀ mọ̀ pé bẹ́ẹ̀ lẹ́nu dùn á àdúrà tá a bá ń ṣe àgbọ̀dọ̀ polúkọ ẹlòmíì òbí lálàá ní níyàtì ni ògbókò ni gbogbo pátipàti tó wà láwùjọ wa yìí àìmọ́ náà lọ́kàn lórí ìjọsìn ẹni. sọ́sánùlá yẹn lọ́wọ́ sánù àtàwọn tó máa tó ní gbogbo sọ́sánù lè rí ní sákàtúndì lónìí láì àwùlíyà àwọn tó tún náà wà nínú ètò ń pè ní ẹ̀yìn ọlọ́ kàmúsàlì là ń kàdú. ọ̀rọ̀ rẹ̀ dà gẹ́gẹ́ bí aláǹtakùn ni ìtàkàtà ti báyìí tàbí tó nẹnu nǹkan ní ẹgbẹ́ aláǹtakùn oríṣi láti kọ́ bẹ́ẹ̀ lóríṣi láti dàrú ìyẹn pé ọlọ́run ní wa iná àwọn hànà ìbúyúbí làbáyé tó àǹkàbó ilé tó lẹ jù tí ò lágbára rárá ilé aláǹtakùn ni bẹ́ẹ̀ lọ́rọ̀ ẹni tí ń sá lọ bá nǹkan ní ìpè ìtọ́nà bọ́ọ̀lù ẹ̀sìn lẹ́nu jẹ́bi ilé aláǹtakùn gẹ́ bọ́ọ̀lù ìfọkàn náà wọ́n báyìí nínú òkùnkùn ọdún lé kíni bẹ́ẹ̀ ni ẹni ìfésí ẹni tí ń lọ ń sátọ̀ nǹkan mí alẹ́sìn ẹ̀sẹ̀ lè fún òun ìlú ńlá. gbogbo ẹ̀sẹ̀ ń pè mí lẹ́yìn ọlọ́run ẹ̀rí sẹ́wù kẹyọ lára ògiri àyẹ̀wò ló ń para lára ògiri àtẹ̀sí yí ká ọ̀tún nídìí oúnjẹ ìkẹ̀kẹ́ náà ní yóò fún tó ń ṣe. mọ́yọ́mù ni kúnlẹ̀ mi kìtì ní ìdí tó kéré ní èso ẹ̀pà gbogbo tẹ́ ń tẹ̀ yóò lè dá ṣe. ìtẹ̀ ní rúbùrù tẹ́ bá kò rẹ́ dọ̀la láyé tí ó dọ̀ àákùn àti subhanallah tẹ́ ẹ̀ bá ti sọ̀rọ̀ àgẹ́ yóò tún pé yín lọ. wà ìsẹ́mi òkàdé àtọ́pẹ́ ní tẹ́ǹpẹ́ tó lè gbọ́ ni ẹ̀ tẹ́ ń pè àwọn èèyàn. má sàjáàbù lákùn ìyá kejì nu tó bá gbọ́ ẹ̀ léjà yín lò kò wá mọ lórí ẹ̀ka kébi tó mọ sínú bá láìsí. ayétọ́ kan wé sí táìmù ẹni ọlọ́ni wà yáwó mọ̀lẹ́kì yá àmàdì pàbàmàrì wa nù tó bá wá dọ̀rùn ẹ̀ yẹ kúrú lẹ́bi ṣe ní kíkùn ẹ̀bọ tẹ́lifí wọn ṣe wọn làwọn ọmọ yìí o jẹmọ ibo là ń tẹ́lí ti ọ̀dọ̀ ọlọ́run àdúrà tábà ṣe nǹkan tábà pa ìbúra wa àìbalálẹ̀ lẹ̀ yìí búra mo balájọ bí búra àìbalálẹ̀ bí búra alálẹ̀ lẹ̀ yìí bọ́lá ṣe ń gẹ́ bí wọ́n gbọ́ mọ́ ṣùgbọ́n àlẹ́ hajj lẹ́bi láyà wò tó lọ́ba tí ò ní kú ó là ń búra wàlá tẹ́lẹ̀ ń bá bẹ́ búra oyè bá mú

ẹ̀ríkọ́ méjì sí kẹta àtúntò yìí àwọn èèyàn tó kó ti pọ̀ láwùjọ wa káwá fi yẹn lẹ̀ káfẹ́ tẹ́lẹ̀ káwọn lọ pa làpálàpá ọlọ́run ti sọ ma pé ìnà ṣèríkà làbọ́nà mọ̀nà àbíyàn ẹ̀rí tó tóbi jù nínú táwọn èèyàn ń ṣe lórí ẹ̀tọ́ lọ́wọ́ tó kẹ́yìn sí jù òun náà ní kéèyàn máa tẹ̀ bọ́ sọ́lọ́wọ́ kò sì fi báyẹn ṣeré rárá tí ìwà ti mú ọlọ́run lẹ́yìn ọ̀kẹ́ ìdákéjì rẹ̀ nítorí ó tẹ̀ bọ́ sọ́lọ́wọ́ ọlọ́run sọ fún ẹni ọmọ pé làyín náà ṣe wọ́n ta ilé mú mọ̀gẹ́ tó bá tẹ̀ bọ́ láyé bàtọ́nà amadu gbogbo sẹ́ẹ̀lú bàjẹ́ nítorí bá lè ba sẹ́ẹ̀ni jẹ́ àyèfi jáfara nínú àwọn àbá ẹ̀sìn wọn lè fi sọ̀rọ̀ tàwọn kí ìdìṣeré káàná gbajúmọ̀ sọ̀rọ̀ pọ̀ lórí eléyìí ṣùgbọ́n ní sọ́kí nínú àwọn àǹfààní bá àkọ́kọ́ ni wípé ní ọlọ́run ti wọ́n ẹ̀jẹ̀ wa dúkìá wa ó ti di ń sọ kóró ń ó sọ fún anọ́rọ̀ pé ní òmíràn tó àlùkò ọ̀tà náà wọ́n pa mí láti pé kí n máa bá yẹn jà yẹ pé ìjẹ ní àtàwọn èèyàn kì í lè tán o ìgbà wo ni ó tó gbọ́n bẹ́ẹ̀ hàtà yẹn ṣe á lù àwọn ìlà ìlọ̀mọ́ tí wọ́n fi jẹ́rìí pé ní kò sẹ́lò ní ìta mọ̀ ìjọsìn fún lódodo àti tani àfọlọ́ ìyẹn pé ní kọ́lá bá abíọ́lẹ̀ tá à ń rí ọ èyí tó wà láàrin òòlì tán ọ̀yìn tó ní tàwọn ìjì ẹlòmíà yanu padà pé ẹni ẹni tí o ṣe mùsùlùmí rẹ tó dájú mùsùlùmí lọ kò sí ẹni tó ló dájú nu wo pé ẹni rẹ ẹ kí nìkan padà lélẹ̀ àti mùsùlùmí tí mu ti mùsùlùmí tí àlọ́ ti dà o mùsùlùmí bẹ́ẹ̀ bá rẹ̀ kúránì ti bá kiri wọn fún wa olórí iná lẹ́sìn náà káfàrú mi ní alìlì kìtàbí wà ní mùsùlùkì ẹ̀rọ àwọn tó ṣe kẹfẹ́ nínú alìlì kìtàbí àtàwọn ẹlẹ́bọ sinari jahannama kọ́ọ̀lì jìnnà fìhà inú nánà máa bẹ́ẹ̀ ọlọ́wọ́n ni wùláyì ọlọ́wọ́n ni gbogbo wọn pátápátá ọlọ́wọ́n gbogbo wọn kò wùláyì kàwó ṣàrò olùbàdìyà sábà wọn ẹni ibi lórílẹ̀ àwọn ni. ọ nítorí ìdí dáadáa olúwa kùlà rẹ̀ ìlànà mùsùlùmí tí mo ti ti ń jalè torí tàwọn ìdí díẹ̀ tó ra lára tiẹ̀ ẹ̀ lébi wé o ọlọ́run arọ ìwọ̀n pé iná lẹ́bí na àmọ̀nù wà á nílò sọ́ọ́lì káwọn ẹ̀yà nù pàgàkẹ́ yà mí ẹni tó dáa mùsùlùmí lọ́nu nínú ẹ̀ta ni subhanallah kò sẹ́ni tó dáa ju ẹni tó ní tàwọ̀hìn ọlọ́run sábàkì à ń ba rùbẹ́ǹsì ní abáhàn lónìí ṣùgbọ́n ìjà àtọ́lọ́run sọ kò tán subhanallah kò sí ìjà ń bá yẹn níjà kiri àtúnbá ṣe dáadáa ní ṣùgbọ́n ìfẹ́ ẹ̀ṣẹ̀ṣìn kó gbọ́dọ̀ sí. gbèlè báwọn amọ̀ tí wọ́n wé mùsùlùmí wé látàtúwọ́ ló

yàbòtí náà ni ìmọ̀ ẹsẹ̀ bọ sáà pápọ̀ mọ́kí ni ìmọ̀ ẹsẹ̀ àpẹbọ mọ́ ìmọ̀lọ́ lọ́kàn wọn ọlọ́run wò láà ìkàlà òmùlà àmùnú ìfọ̀kànbalẹ̀ ó máa bẹ fún wọn wá òmù tàdúrún àwọn ẹlẹ́ni tó mọ̀nà yàwọn afọkànbalẹ̀ ń wáyé ní kíní kan ọ̀nà tó yẹ ká gbà òun lélẹ́yìí tí wọ́n nìkan bá ní tọ̀wọ̀ ní ìdí fúnra rẹ̀ ọ́ ti fọ́kàn rẹ̀ balẹ̀ ẹ̀ńtọ́ ìdè òní jí lójú oorun kó wá lálàá tó rà ah, mo gbé mo gbé mo ti jẹun lójú oorun ọ̀nà àná sọ̀rọ̀ ẹnìkejì kékeré kí ni ẹ jẹ́ ọkùnrin ama ẹ̀yà ama dákẹ́ o ọmọ asáré tẹ̀lé tẹ̀lé ẹ̀rẹ́ ti rẹ̀ mi àbúkárí lọ ọ̀ nílé lọ́bí tó lọ tó bá ń la kò tún ibi tó tún lọ ní wàhálà ló tún bá ń lẹ̀ nítorí tí mo tòun ló là ọmọ ọgbọ́n rẹ̀ lọ kí o ṣe ìtànẹ́tì ni a ṣe ṣùgbọ́n tí ò bá ní yóò dára báyìí kò ni ọmọ ló fún wa fún àwọn ẹni tó bá ti tẹ̀lé lánàá rẹ̀ kò ní jẹ́ ká ń fọkàn balẹ̀. ẹnì kankan kẹ ẹ̀yin rẹ̀ ẹ̀kẹ́ ń dẹ́jà ní ẹ̀ àtúnyí ṣe yí báyìí ń dẹ́jà láti ṣe ìta òkú náà ni kékeré bá àánú ṣe gbogbo abẹ́ gbogbo aláwo ló ti mọ̀ tán gbogbo fi jẹun ibi tó tún lẹ sí kò ní ní ìlú títà wa wà ó ẹni lẹ́yìn ìtẹ́kọ́ lọ sí sàárè bàbá rẹ̀ pé bá mi mọ́tò lọ́rùn ilé ọdún tẹ́lẹ̀ mi ìsọ iná ń bẹ iná ń bẹ bàbá rẹ̀ ní òkè lọ́jọ́ ọdún kẹkẹ o ibi sàárè tó bá lọ́dún tó ń bọ̀ kò ní tí ìlú ọgbọ́n fún lẹ́yìn tó ń bọ̀ kò sí lè ní irú irú ẹ̀dú báyìí fọ̀tọ́ bá lè ń tẹ́ fún wọn pé a ah, ìyá alágbájá ló wà ń di ọ̀rọ̀ rẹ̀ ìyá alágbájá kẹ̀kọ́ ọlọ́run ló ṣe ìbáṣepọ̀ ibi tẹ̀lẹ́jà sọnù tó wà nùlá gbogbo àyè bá sá lọ sí sá lọ tọ̀run kò sí ní tí ó tẹ̀lẹ̀ tó bá ti padà sẹ yẹn ńkọ ọgbà gbọ́dọ̀ ta ló ti wá kúlán tòsí ìsí ìbànà ìlà máa kàtàbọ lọ òlànà wà mọ òlànà kẹtọ lè kàn wá ọ̀dọ̀ Ọlọ́run ló ti wá kódà kó jẹ́ pé yíyan lọ́lọ́run sábàbí tòkè ọmọ páyé ń bẹ ní àjẹ ń bẹ wọn ń bẹ ń tòótọ wọn bá wọn bá fún ẹsẹ fọmọ ohun ìdọ̀rí nàbí yìí mi àhàdé ńlá mi yìí nìlá wọn lè fara ní ẹnì kankan àyàfi ńtọ́lọ́run bá fọwọ́ sí tó ìfọkànlẹ̀ olúmọ̀ọ́gbẹ fún yẹn a ní máa sáré káàkiri jẹ̀nẹ́jẹ̀nẹ́ ilé nínú àǹfààní rẹ̀ ni bákan náà àǹfààní kéèyàn ní tàwọ̀hìn òun náà ní kọ̀bóòlù làámẹ̀lì iṣẹ́ tá à ń ṣe ọlọ́wọ́ tẹ̀wọ́ gbà á tó pé nínú kọ̀díṣẹ̀ tọ́lọ́ fi gbàtẹ́ òní pé kéèyàn mọ́lọ́ lọ́kàn ọlọ́run àmọ̀kánà yẹ́rì dùn lẹ́kọ́ àwa àmọ̀kánà yẹ́rì dùn lẹ́kọ́ àwọ̀bì ẹni tó tó bẹ́ẹ̀ ló di ọlọ́run lọ́jọ́ pé dàgbé àwọn fàlìyà àmàlà àmàlà ń sọ̀rọ̀ níhà tọ́ba ṣiṣẹ́ ṣiṣẹ́ rí sọ̀rọ̀ àyà ìka kíyèsí ẹlòmíì ò ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ burúkú ló ń ṣe o tẹ́fà kọ̀ lẹ́sẹ̀ gbogbo lọ kí ni lọ ṣe àbí àwọn yẹn alùlù alu gángan ṣé wọ́n tó bá láti àwọn òmọ sẹ́yìn tó ni tó bá láti yàtọ̀ ní tànẹ́bí kèé ti iṣẹ́ eré tọ́lọ̀ ń sọnù o àbí kọ́ fi jọ tànẹ́bí tó bá fi jọ tànẹ́bí kọ̀ǹdíṣẹ̀ kan lọ tẹ̀sẹ̀ pé ó wá kù kejì èyí fi kájọ tànẹ́bí kó mọ̀jẹ̀ pé nítorí ọlọ́run fi ṣe pẹ̀lú àìfà àtúrà kí náà ti ṣe tún náà eléyìí náà kábí rọra wa àwọn ọmọ ẹ̀yà kábíyèjú kájẹ pé iṣẹ́ wa kó jẹ́ nítorí ìtọ́lọ́run tó bá ṣe nítorí tó bá ṣe bánàbí ṣe ṣe ọlọ́ọ̀ni wàhálà yóò ṣe ìkùbẹ́ ìbáradà ti rọ́bí yí àhàdàn mọ́wàá wa torí nǹkan kan mọ́wàá ẹ̀yìn ẹ̀rí mọ́wàá owó mọ́wàá kò ṣe torí tọ́lọ́ tó bá ti lè mú orogún tó ṣe torí nǹkan bí àtúntò lọ́wọ́ lóò nígbà tó nínú àwọn àǹfààní tàwọ̀hìd òun náà ni pé ọlọ́wọ́ tẹ wọ́n gba tẹ tó ní tàwọ̀hìd àwọn àǹfààní tayé ni tá à ń sọ fúnra wa yìí ẹ̀rí bákan náà nínú àǹfààní tó ń bẹ fún kí ìyẹn mú ọlọ́run bá ní ẹyọ ọ̀kan ọlọ́run bó jẹ kó máa báyé rọrùn subhanallah ọlọ́run ní àwọn tó bá mọ́lọ́run lẹ́yọ kan sẹ́yìn iṣẹ́ rí lánàá hayana hayata tọ̀yẹ́ba ìgbésí ayé rọrùn ni wọ́n máa gbé ìgbésí ayé rọrùn ìgbésí ayé ń wù ní nira bákan náà ní àǹfààní rẹ̀ òkèrè ayé nìkan ló mọ kì í sọ lọ́dọọdún wà láwùjọ náà ó ní wọn á ọlọ́ni yóò sábẹ́tò lọ́wọ́ lẹ́dínà ámànú bẹ̀rẹ̀ kọ́ ní sábẹ́t fèrè àyàtì dúníà wà fìlà àkàrà subhanallah àsìkò ni ó yẹ ká gbé àyè lẹ́pìnlẹ̀ tọ́ni dọ̀rọ̀bà lọ́wọ́ mọ́sálà lílẹ̀dẹ̀ dọ̀rọ̀bà lọ́wọ́ mọ́sálà kẹ́lí mọ́sálà tọ̀ yé ba ọlọ́run sàpèjúwe gbólóhùn tó da gbólóhùn tàwáhìn kàṣájára tẹ̀ tọ́ yé ba ọlọ́run fi wéjì tó da asìlò àfáàbẹ̀ ìpínlẹ̀ rẹ̀ gbó fífífín wà fáre wà ẹgbẹ́ ibi tó bá dáa àti ilẹ̀ yóò ti dé kíni yóò ti lágbára wa. àpèjúwe ẹni tó ní kẹ́límọ́ tó tawhid tó gbàgbọ́ kẹ́límọ́ la ilaha tó lè fi ṣiṣẹ́ nu. ìpínlẹ̀ ló dà wọ́n fárí owó àti sàmà àwọn bíráǹtì rẹ̀ ló gbó lókè dáadáa yóò lè sóore tuuti ukula kóla híní bíi dín ẹ̀rọ fi hà ẹni tó ní tawhid ní ṣiṣẹ́ rí ẹlòmíràn jà tó ṣe lóore ọ ní tawhid ọlọ́bẹ̀ tó ṣe lù. àgọ̀wọ́ ló ṣèlú tó fẹ́ ṣe ń gan adẹmọkọrọtíyà sọ́wọ́n kọ́nà kó jẹ́ sẹ́ẹ̀dì yíyá ọgbọ́dọ̀ níta ìpínlẹ̀ gbọ́dọ̀ dáńkọ́ lé wàá tètè orí tó bá dókè. ọlọ́run wa ni yusabitu lọ lẹ́dínà àmàlù bilkọ́ọ̀lì sábẹ̀tì filahayati dúnìyà wà filahaakẹ́. ọlọ́run ni àwọn tó bá gbọ́dọ̀ wà gbọ́dọ̀ mẹ́rin ilẹ̀ gbìngbìn láyé yìí ìyẹn ló wà bẹ́ẹ̀ pọ̀ sàábà òkà wọn kéré wọ́n ti wí ní àwọn tó pọ̀ nínú àwọn kẹfẹ́ rí subhanallah tó ń pẹ́ ìmọ̀ ní ìgbọ́dọ̀ ọlọ́kan náà fi ṣe gbọ́dọ̀ ṣe ọlọ́run tó bá dọ̀rùn náà á tún fẹsẹ̀ wọn nílẹ̀ àwọn àfa àtẹ̀sẹ̀ sí àárí àìjẹkóye wa pé ní nínú sàárè tó bá ń bi wọn léèrè ọ̀rẹ́ tó ń tà ìdí yóò rí dáhùn dáhùn jọ́nà tó ń tẹ̀lé sí ìṣẹ́gun tọ́nà. ọlọ́run á ní ká àwọn mọ́tàlì kẹ́límọ̀ tẹ̀lé kàbí ìfà ẹ̀wà rí kẹ́límọ̀ burúkú tàwọn ẹ̀yẹ pé ṣíríkù tẹ́ ẹ ẹni tí ó ní táwọn ìdí ojú kan náà mọ̀ ńlá mọ̀tẹ́ ní ẹ̀ta ìdí òní ìdí ìjòkó yóò mọ̀ tó ń wọlé káàkiri náà. subhanallah nínú àǹfààní tí ó tún wà lọ́rùn pé ìṣìpẹ̀ àlẹ́bí kò ní lẹ́yìn kẹ̀kẹ́ ẹ̀ àlẹ́bí ó pàṣẹ àmì lóru àlẹ́bí ò ní ṣìpẹ̀ fẹ́ni tó bá tẹ́ bọ́ àfikọ́ mọ́lọ́ lẹ́yìn ọ̀kan kú àfikọ́ mọ́lọ́ lẹ́yìn ọ̀kan kú ẹni tó rí ṣìpẹ̀ ní wájú ọ̀nà àlẹ́bí àmì sọ̀tọ́lá ó sọ fún wa pé ní ṣàpáàpù ìṣìpẹ̀ òun yóò mọ̀ bá tẹ́ pé á kú tí wọ́n ṣẹbọ sí ọlọ́run ọba ìtọ́ ajẹ́ pàmàmbá rẹ̀ ni pé alùpà ṣéèdì ni ó wà lùjẹ́ náà kódà bẹ́ẹ̀ bá ṣe àṣìṣe nínú àwọn ẹ̀ṣẹ̀ tó bá kọ́kọ́ tọ́ yà náwó tó bá sì ní ìmọ̀ ọlọ́run lọ́kàn yóò padà wà lùjẹ́ náà eléyìí kò sí alùpà ṣéèdì kan tí ó gbé tí ó fi gbére nínú náà táwọn wọ hadith ọ̀bádà bùnà sọ́mìt ilé ìwòrin lẹ̀ ní níbẹ̀ so gẹ́gẹ́ bí àsìkò díẹ̀ tí àsìkò gbà láti sọ nìyí. ní sókè ọ̀rọ̀ tàn ìdí ètè tí a máa ń sọ ńjọ́ kan tá a ń gbé kalẹ̀ tá a sọ lásán tó tọ́ni ìlànà ìlú àwọn olùsàn ló fi bẹ̀rẹ̀ dáwà rẹ̀ inú ti tẹ́sí lórí ọlọ́ọ̀lẹ́bí wà lórí ìtẹ́ ẹkú lórí àárẹ̀ tó fi kú ìkànnì ọ̀sán àbà tó gbà ní tiwa ó múlì wáyà kan kú tó bá níbi sọ̀rọ̀ pé ẹ wá o ẹ mọ̀ mọ́ o. torí pé nítorí tó àwọn ọmọ bàní Israẹli nù wọn a mú sàárẹ̀ àwọn ànábì wọn àni ojú orí bàbá mi rèé ojú orí ṣéwù lágbájá rèé sọgbàna làwọn tí o àwọn tẹ fún wà lórí ìṣe ti tún ṣẹlẹ̀ kẹ́rin náà gbọ́dọ̀ tàwọ̀kìd àìsí lẹ́gbà kẹ̀kẹ́. Sọ àwọn kẹ́sì dé ìsìn wọn ojú kéré Kódà tá a bá mú ẹ̀tọ́ tọ́lọ́ ń ṣe tá a fọ́nà ní ẹ̀tọ́ rẹ̀ ní ìjọkan rẹ̀ tó rinlẹ̀ lórílẹ̀ olówó bá gbẹ wá fún wa ọlọ́ni ìtẹ́ntòrò ń yẹ̀ntòrò fún títọ́lọ́ òǹtẹ́ lórílẹ̀ náà lẹ́bọ̀ àwa gbogbo ti àjìnà sẹ́bọ̀ ọlọ́run rẹ̀ wá lọ́wọ́ ṣùgbọ́n afẹ́pà yẹn ti àwa wá nẹ́sùrù yóò káwọn àwọn ẹni kan tàn wá wí àtọkùnrin àtòbí pàápàá jùlọ à ń tojú bọlé à ń di nǹkan mára à ń tọ̀ nǹkan lá gbogbo ilé ìtako ntẹ́yìn náà ń pé láìlá àìlọ́lá ẹni bàbá ọlọ́run nìkan lẹ́ẹ̀ máa jọ́ ìtumọ̀ pé nìkan yóò máa sọ yín yóò gbà yín là àyètò wa lọ jíire ẹ̀bẹ̀ fún gbogbo orú nǹkan báyìí mọ́ ọlọ́run nìkan náà làwọn ń bá dúró abẹ́rẹ́ ọ̀bà sùpánà wa tààlà tí o ṣe wa ní alutawahid hayyan pamẹ́ntàn nígbà táwa láyé yìí ni àtìgbà tí àá fún kó ti gbé wa dìde pẹ̀lú àwọn alutawahid kó wá síwájú ọmọ àlùjẹ́nà tó mọ̀ ṣe wá lọ́mọ náà eléyìí tí a sọ yìí tí yókù díẹ̀ káàtó kọ́nọ́bà sàánù wàtàlá kó mẹ́ta ìforí ẹ̀jẹ̀ wa هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه